من هو الله الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على أشرف الأنبياء سيدنا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين آمين a tún kí gbogbo ẹ̀yin olùgbọ́ wa wọ́n wípé ẹ kú dédé àsìkò yìí akójúmọ́ àtòní Allah á jẹ́ ká ṣe púpọ̀ ẹ̀ ẹ káàbọ̀ sórí ètò tí a kò ní àlèfé fìdíìnì tó máa ń dé sétí ìwọ̀nyí ní gbogbo ọjọ́ mẹ́jọ mẹ́jọ ní dédé àsìkò yìí ọ̀làdùnní bello òní orúkọ mi mo ti wà nínú yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ láàárọ̀ yìí pẹ̀lú Sheikh Dr. sharafdin gbadebo ọ̀rọ̀jì tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ẹ̀sánú ajé ògbómọ̀ṣọ́ láàárọ̀ tòní kó tó di pé màá bèrè ẹ jẹ́ kémi ẹ̀ kọ́kọ́ ṣíde pẹ̀lú ìbéèrè yìí ná ìbéèrè àkọ́kọ́ tí màá fi ṣíde òun náà ni pé Sheikh tí a bá wà lórí ìran tí a sì ń kírun lọ́wọ́ tí a wà ní ìforíkanlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ pàápàá jùlọ nínú kọ́ jẹ́ ìforíkanlẹ̀ tó gbẹ̀yìn níbi ìrun tó tábà wá wà ní àsìkò ìforíkanlẹ̀ yìí ìmáàmù ó ti wá gbórí kúrò níbi sujud tí ó ti wà ní ìjókòó láti máa ṣe àtashahhud lọ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wọn ó tún wá lọ sujud wọn lára látara yìí pé wọ́n ń ṣe àdúrà ǹjẹ́ ó tọ́ àbí ń tọ́ yẹ sí ní pé tí màmú bá ti gbórí kúrò níbi sùjúd báyìí káà náà ká gbórí kúrò níbi sùjúd kó mi àdúrà yòówù tá a bá máa ṣe lọ ká dá dúró bẹ́ẹ̀ bisimilah. alhamdulilah wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdillah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd. asalaamu alaykum. ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته لدودو النبي محمد صلى الله عليه وسلم وفي يوا إنه حديثي إلي تفساني لتوقن رجي wípé àyè ká tọrọ ká bẹlọ́n ká ṣàdúà òun náà ní forí kalẹ̀ ó ní fa amma sujud fa akthiru fihi min ad-du'a fa qamina an yustajaba lakum tẹ́ ẹ bá forí kalẹ̀ ẹ máa ṣàdúà lọ́pọ̀lọpọ̀ nínú forí nítorí pé àyè kọ́lọ́hún ọba kọ́ gbàdúrà yín ni fa amma sojod anabi ò là ìyẹn ni pé gbogbo òforí kalẹ̀ ìbáà jẹ́ ti raka àkọ́kọ́ ni ìbáà jẹ́ ti kejì kẹta kẹrin ni kò sì jẹ́ ìforíkanlẹ̀ alákọ̀ọ́kọ́ nínú gbogbo raka ni àbí ìforíkanlẹ̀ ẹlẹ́ẹ̀kejì àyè àdúrà ni gbogbo ẹ̀ ká wá dá ìforíkanlẹ̀ kan ká dá sí yàtọ̀ pé ibẹ̀ nìkan láti lè bẹ́ẹ̀ lọ́n ibẹ̀ nìkan láti lè tọrọ àdáadáalẹ̀ lélẹ̀ àìlágbọ̀yé ẹ̀sìn ni wọ́n ń pè lẹ́yìn. wáyé o bí ìmáàmù bá ti lè ṣe nínú sọ́lá bẹ́ẹ̀ la fẹ́ káwọn ẹni tó wà lẹ́yìn rẹ̀ káwọn náà ṣe a gbọ́dọ̀ máa pẹ́sẹ̀ ìmáàmù wa torí àdìtà nàbì sallallahu alayhi wa sallam tó ní innama ju'ila al-imamu liyu'tamma bihi fala takhtalifu alayhi ńṣe ni wọ́n fi ìmáàmù síwájú kẹ́lẹ́ máa wà àwòkọ́sí rẹ̀ ẹ má ṣe máa yapa sí ìyapa tó hàn gan ń bẹ lára ìmáàmù ti gbórí sókè jókòó àbí ìmáàmù ti gbórí sókè dìde ẹni tí ń tẹ̀lé ìmáàmù òun sì ń bẹ ní ìforíkalẹ̀ ẹlòmíràn máa bá ìforíkalẹ̀ rẹ̀ lọ bẹ́ẹ̀ hàn láì jẹ́ ipò tí ẹ bìlà pẹ̀lú pé ìmáàmù ti kúrò ní ìforíkalẹ̀ eléyìí tó burú eléyìí tí ó yẹ rí bẹ́ẹ̀ tá ń wá àwòkọ́ṣe nísìn eléyìí túmọ̀ sí wípé àṣìṣe ni eléyìí tí ó yẹ máa wáyé ẹ rí nínú ọ̀sọ́lẹ̀ a máa ń ka kí ó ní gbogbo rákà láti máa ń ka kí ó ó tilẹ̀ jẹ́ pé rákà kẹta kẹrin láwọn sọ láti tó bá pé rákà mẹ́rin àbí rákà kẹta léyìí tó bá pé rákà mẹ́ta fatiha ni wọ́n ní ká ké ń bẹ̀ rákà kínní kejì á ké fatiha tó bá a ti máa ń ka kí ó sókè ni fatiha nìkan ni lòun ó ké ìmáàmù ni ó tún fi létí tó bá jẹ́bi a ti máa ń ka kí ó ni bíi sọ̀láàtù bọ́ọ̀lù àti sọ̀láàtù làásù àwọn náà ké fatia á tún fi súra lé bàbá mo dìde súra tá a lè fi lé á fi àyà á fi lé tí ìmáàmù bá ti lè rúkú ní ìgbà táwa sì ń ka àlékún lórí fatia lọ ó ti di dandan pé káwọn náà rúkú pẹ̀lú ẹ̀ àní kó dìgbà tá a bá bá súra tá à ń kéjà àbódìgbà tá a bá ka àyà tá à ń kéjà lẹ̀ nítorí pé ìmáàmù là ń wá òkọ́sí rẹ̀ ẹni à ń wá àwòkọ́ṣe ti tẹ̀ èyí ti rí táwa tá à ń tẹ̀lé táwa ọbẹ̀ ní dúró bẹ́ẹ̀ náà ni tẹni tó forí kalẹ̀ lẹ́yìn ìgbà tí ìmáàmù ti gbórí sókè àṣejù nìyẹn àìlágbọ̀yé nìyẹn náà. jazakumullahu khairan ah, oh nine o oh five one six four five four three eight oní nọ́mbà jẹ́ fi máa pè wọlé oh nine o oh five one six four five four three eight oh nine oh fifty one sixty four fifty four thirty eight fún àwa tí à ń bẹ lọ́nà tó jìn réré nọ́mbà tí a máa pè wọlé sí rèé plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six nọ́mbà tí ẹ máa pè wọlé sí náà fún ẹ̀yin tí ẹ̀ ń bẹ ní ọ̀nà tó jìn réré. hello. salaamu aleykum. aleykum salaam wa rahmatulah. akọ alájí wọn. ẹ ṣe ògínì béèrè ní màmá. ìyá àjàlá ló sọ̀rọ̀ àdá tó fi owó dègbò náà sọ. naam. bẹ́ẹ̀ tí mo fẹ́ bẹ̀ lọ bàbá ni pé yàábù tá a máa lò. Hmm. wọ́n sọ kí wọ́n máa wọlé. bẹ́ẹ̀ hmm. kí wọlé wọn náà wọ ìrun rè ni. naam ẹ ṣe o màmá àjàlá. alhamdulilayi aṣọ tí ẹsìn islam ní kí àwọn obìnrin kan máa wọ eléyìí ti ṣe hijab islam ní kí aṣọ yìí kọ́ balẹ̀ kọ́ máa wọlẹ̀ nígbà wọn bí anabi sallallahu alayhi wa sallam léèrè wọn ní bíi báwo ló ṣe lè wọlẹ̀ tó anabi ní tó bá jẹ́ ẹ̀gbọ̀n ọwọ́ kan tí ó bá sì jẹ́ ẹ̀gbọ̀n ọwọ́ kan kó má kéré sí àtẹlẹwọ́ kan hmm. torí ẹ̀ wíwọlẹ̀ tí ń wọlẹ̀ kò pé kẹ́ ẹ má fi ṣe sọlẹ lópin ìgbà tó bá ṣe pé ń tẹ ẹgbẹ gborí kìí ṣe ẹ̀gbin eléyìí tó tutù tí ò ti gbẹ bí ìgbẹ́ bí ìtọ̀ àmọ́ tó bá jẹ́ pé ẹgbẹ gborí ìgbẹ́ tó ti gbẹ ẹgbẹ́ gborí ìtọ̀ tó ti gbẹ kò sí wàhálà ń bẹ lábẹ́ òfin ọlọ́run tí obìnrin tó bá wọ jòlúbáàbù rẹ̀ tó gbé gba orí ìgbẹ́ tó ti gbẹ tí ọ̀wá jẹ́ pé bó ti ṣe gbé gborí ìgbẹ́ ọ̀hún ẹ̀ka náà ńlọ lọ síbi tó ti ṣe sọ̀dá tó bá tún gbé gba orí ilẹ̀ gbẹrẹfu tó ṣe pé kò sí gbẹ kò sí tọ̀ ń bẹ ilẹ̀ gbẹrẹfu tí ò sí gbẹ tí ò sí tọ̀ ń bẹ tó gbé gbà lẹ́yìn rẹ̀ òní ọ̀jẹ̀ àfọ̀mọ́ fún ẹ̀gbin tó ti gbé gborí rẹ̀ lẹ́gbin tó ti gbẹ̀ ọ̀hún yàtọ̀ síta bá gbígbá orí ẹ̀gbin tó tutù eléyìí tí ò tí ì gbẹ fífọ̀ láàfọ̀ tí ọmọ kó tó di pa fi ṣe sọ́lá islam ọ̀sàdédé ṣe gbogbo eléyìí lófin àfi nítorí kó fẹ́ ra yìrà pọ́nlé fáwọn obìnrin kí láǹfààní kó jẹ́ pé gbogbo kọ̀rọ̀kọ́ńdó ara wa iná là á gbé síta fáwọn aráyé láti rí torí níta bá gbé pamọ́ ló máa níyì gbogbo níta bá fi pàtẹ pọ́ǹtọ̀ ni máa já sí. naam lábẹ́ ìbéèrè wọn ṣe àwọn obìnrin kan bẹ tó yẹ pé wọ́n máa lo ìjáàbù máa ń dé máa ń bẹ́ táwọn kan bẹ kò ní dé ìdajì ara táwọn kan bẹ yóò sì kọjá ìdajì ara èwo gan ni ìjáàbù ní pàtó eléyìí tó jẹ́ pé ọwọ́ ọ̀run torí pé adé fìkan sọ pé ọlọ́ọ̀bù ní gbàrún rẹ̀ lóbìnrin tó yẹ pé kò lo khimar. èyí tí ó dájú ni pé ìjáàbù tí ọlọ́run bá ṣe lófin fáwọn obìnrin kan lò ó náà la sọ gbàgẹ̀rẹ̀ tó wá látòrí títí délẹ̀ àdọ́gbọ́n àfọpọ́lọ́hún ó náà ni gbogbo pé ìjáàbù máa ń bẹ́ ìjáàbù rondo ìjáàbù kọ́ńkó iṣẹ́ tá à ń ṣe bó ṣe gbanú hmm. ayé táwa wá yìí ọ̀làjú rẹ̀ ọ̀tá ń lọ làjú òfò hmm. ọ̀làjú wo ló lè mú kọ́ máa takò tọ́lọ̀ nǹkan takò tànábì ó dájú pálí jẹ́ náà làjú lọ fẹ́ wọ̀ kí n sì tọ́lọ̀. <laughs> now hello. salaamaleykum. wa aleykum salaam wa rahmatulah. fatima ní sọ̀rọ̀ láti ọlọ́pàá máa. kí ni ìbéèrè yín o. mo fẹ́ béèrè lọ́wọ́ ìlú márùn-ún pé ẹ̀dá kò tó lọ́n ọ̀làjú ti tó jẹ́ pé bí lómi bá ń múra lọ mọ́ṣáláṣí báyìí ẹ máa wo ìwọ ara rẹ̀ ẹ tún máa wo omi ìbá tún wá fi kíní rìjáàbù tẹ̀ wí omi ò tún ní wo rìjáàbù wọ́n wá tún ti bo orun kan báyìí tó fẹ́lẹ́ wọ́n á fi di orun ẹ tún wọ́n máa wo irun wọn lábẹ́ tó wọ Islam àbí kò wọ. alhamdulilayi ìbéèrè tí a ṣe náà tún pàtàkì lábẹ́ ìbéèrè màmá tí wọ́n kọ́ sí ìbéèrè. àkọ́kọ́ lábẹ́ òfin ọlọ́run hijab tóbìnrin ọwọ́ kò gbọ́dọ̀ jẹ́ aṣọ fẹ́lẹ́fẹ́lẹ́ hmm kò gbọ́dọ̀ jẹ́ aṣọ tó ṣe pé èèyàn ọmọ tara rẹ̀ rí ní tí ń bá ń bẹ ń sálẹ̀ hmm. torí lèèyàn ọwọ́ nǹkan kan nǹkan tara rẹ̀ dànù ni hmm. irú wọn là nàbì tọ́ka sí pé kàṣíyàtún àríyàt wọn wọ aṣọ sọ́rùn ṣùgbọ́n ìhòòhò ni wọn wà tó wọn tí aṣọ bá ti jẹ́ aṣọ fẹ́lẹ́fẹ́lẹ́ tí ń fi àwọ̀ àwọ̀ ara hàn kíákíá ni tó wọ̀ hmm. ń fi rún hàn kíá ni tó wọ̀ so bẹ́ẹ̀ náà ni ẹrẹ lómìnira nísìnyí báyìí yóò wọ aṣọ ìjáàbù yẹn náà yóò fún tó tún ti fún kì í ṣèjáàbù lọ wọ̀ nítorí pé ó ti fi gbogbo bára rẹ̀ ṣe rí ti fi hàn so bígbà tí wọn náà wọ sinmi lásán ni ìjábọ̀ hmm. jẹ́ aṣọ tó ṣe pé kìí ṣaṣọ fẹ́lẹ́fẹ́lẹ́ hmm. kò sì ní jẹ́ aṣọ eléyìí tó jẹ́ pé yóò máa tàn yínrínyínrín lọ́nà tó ṣe pé tí wọ́n bá wọ̀ ọ́n ó tún tún àwò hmm. kò sì gbọ́dọ̀ jẹ́ aṣọ ọ̀lùmọ̀ǹká pé irú rẹ̀ ò pé méjì ńlẹ̀ yìí bákan náà kò sì gbọ́dọ̀ jẹ́ aṣọ tó ṣe wípé yóò fọn ní funfun burúkú tí ó máa fi bí òdiwọ̀n oríkèé ara rẹ̀ ti ṣe máa hàn nínú aṣọ tó lọ wọ̀ hmm. yóò jẹ́ aṣọ tó jẹ́ pé aṣọ tí èsì fẹ́lẹ́fẹ́lẹ́ tí wọ́n sì rán tó rí lambulambu so eléyìí jẹba. hello. asalaamualeykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu orúkọ yín o. omi ni màmú dàrú láti ìgbógun wọn sọ. kí ni ìbéèrè yín. ìbéèrè mi ni pé dákun kéèmí òfin ọlọ́run sọ lórí ìfẹ́ èèyàn ọmọ wẹrẹ lọ́wọ́. Hmm. ẹ wá sọ fún un pé dábì ní ẹra tó ìfún sí àwọn kan tí ọmọdé náà fi ṣeré yẹn. ìgbà tá a wá débẹ̀ a wá rí sí àwọn àwòrán dábọ̀ náà hmm. ni wọ́n ti ṣe àwọn nǹkan ìṣeré yìí. ìjọ lẹ́tọ̀ọ́ bóyá bí ẹyẹ bí màálù náà ti ṣe nǹkan ìṣeré fọmọdé bí èdè jù jáfúláwò nìyẹn ìjáde ra fún ọmọdé ọmọ fi ṣeré ìbéèrè mẹ́ta ọ̀kọ́ nù. ẹ̀kejì. ìbéèrè mẹ́rẹ̀ kejì. Hmm. Ọlọ́run fi ọmọkùnrin kan ta mí lọ́rẹ̀ ní oṣooṣù lè kọ́ yídà ọdún tó lọ. Hmm. mo dàbí mo fẹ́ fẹ́ràn àti ẹyọ kan ní agbára mi ká nígbà hmm. ǹjẹ́ mo lè pa ẹlẹ́ẹ̀kejì ní ìsìn àbò ìgbà kan tó yẹ pé máa jù gẹ́gẹ́ bí ẹran lóyà tá fi jíjọ́ kẹrin ó ti jù bẹ́ẹ̀ béèrè nù sàlámù àdìpọ̀ ọ̀rọ̀ nǹkan ìwàlá. wa aleykum salaam wa rahmatulah. alhamdulilayi tó bá fẹ́ ra nǹkan rí fáwọn ọmọ wa àwọn nǹkan rí ilé ìtújẹ́ pé wọ́n àyà ẹ̀dá kan nínú àwọn ẹ̀dá tó lọ́wọ́ bá dá tẹ̀mí máa bẹ lára wọn ló máa ra fáwọn ọmọ wa nítorí pé lẹ́yìn ọmọ tọ́ka sí pé à ń kọ́ àwọn ọmọ wa lẹ́kọ̀ọ́ hmm. à ń sì fi ń hàn wọn irú ìgbésẹ̀ tó yẹ káwọn náà máa gbé nínú ìgbésí ayé wọn lọ́jọ́ iwájú ẹ̀rọ pọ̀lọpọ̀ àṣìṣe àìdá eléyìí táwọn bàbá màmá tí wọ́n ṣubú sínú rẹ̀ lónìí hmm. eléyìí tá àgbàgbààgbà tí wọ́n sọ́ọ̀lẹ̀ ńṣe ni wọ́n máa fi àwáwí wípé nǹkan táwọn ti ń ṣe látọjọ́ ayé bàbá àwọn tí bàbá àwọn fi kọ́ àwọn tí ìyá àwọn fi kọ́ àwọn lẹ́nìkan wọn fẹ́ gbà lọ́wọ́ àwọn lónìí kò sólùwà ẹ̀ hmm. sọ̀tọ́rí kírú rẹ̀ ọmọ bàṣà àwọn ọmọ wa náà nǹkan rí pọ̀ nǹkan rí pọ̀ lóríṣiríṣi lọ́jà eléyìí tí wọ́n yà láwòrán abẹ̀mí òun náà ní ká máa rà fáwọn ọmọ wa tẹ́lẹ̀ mm. ìjẹba wọ́n á ní ọlọ́wọ́n bá fáwọn ọlọ́mọkùnrin ẹran kan làwọn lè pa nígbà yẹn ṣé pípa kejì ṣé kò jù wípé káwọn pa ní gbogbo ìgbà tọ́lọ́run bá fáwọn lágbára rẹ̀ bẹ́ẹ̀ ni kò jù ẹ lè pa nígbàkigbà tọ́lọ́run bá fún yín lágbára hello. hello ẹ̀ ń bẹ lójú òpó ó ti padà já ẹ̀ lọ́wọ́ hmm, ẹ dákun ẹ pa rédíò yín tí ẹ bá ti pa ẹ pè padà ṣe gbọ́ ẹ má bínú ẹ lọ́wọ́ ẹ lọ́wọ́ ẹ lọ́wọ́ ìyá padà ẹ lọ́wọ́. wàhálà ìgbàmùsálàmù rahmatulah orúkọ yín o àṣírí látọ̀rọ̀ ni a ti ṣe. kí ni ìbéèrè yín láti ọ̀yọ́. ìdí abẹ́ béèrè ni pé tá a bá ti bá fún kí àwọn ọmọ kéékèèké wá wà pẹ̀lú wa. Hmm. ṣé ká yọ àwọn ọmọ kópa tí àwọn àgbàlagbà bá dé ni àbí àmì ìyọwọ́ ọmọ tí ò tí ì tó ń tó. alhamdulilayi èyí tó ni pé tẹ́ ẹ bá tu sáfù àwọn ọmọ kéékèèké àwọn ọmọ wẹ́wẹ́ ẹ máa ń bẹ yín hmm. ẹ máa yọ wọn dà sẹ́yìn má ti ṣe dó náà ní kẹ́ fi wọn lẹ̀ àgbàlagbà tẹ fẹ́ ti torí wọn yọ ọmọ dà sẹ́yìn ẹ mọ̀ pé òun kò tètè wá sí mọ́ṣáláṣí tó àwọn ẹni tó bá kọ́kọ́ dé àyè kan òfin ṣẹ̀ríà sọ pé òun lọ lẹ́tọ̀ọ́ sí hmm. bẹ́ẹ̀ ni ó wá nínú hadith Anas ibn Malik radiyallahu anhu ó lóun àti màmá òun àti ọ̀dọ́ǹde kékeré kan àwọn tó láti ṣe sọ́láàtì lẹ́yìn anabi wa Muhammad sallallahu alayhi wa sallam èmi àti ọmọdé kékeré yẹn a lẹ́yìn anabi ní ìgbà tí ìyá mi tó ń dúró lẹ́yìn gbogbo wa anásọ sọ ọmọdé ń sẹ́yìn ara tiẹ̀ àbí kó sọ sẹ́yìn obìnrin rárá ńṣe ló fi sẹ́gbẹ̀ẹ́ rẹ̀ torí ẹ̀ tọ́mọ bá ti jẹ́ mọ̀mọ́ yézẹ̀ tọ́mọ ìyàtọ̀ à ń ṣe sọ́láàtì àtìgbà tá a ṣe sọ́láàtì tí ọ̀ka sọ́láàtì pín rí tí èsì pàmò ṣe sọ́láàtì lọ tó a rí labalábá kan tó fò kọjá tí ọmọ alẹ́ labalábá ká tẹ́kùn náà dúró pẹ̀lú wa láti bẹ̀rẹ̀ títí tá a fi parí sọ́láà ẹ má lè kó ń bẹ̀ kọ́dà kó dúró lẹ́gbẹ̀ẹ́ yìí òun náà gangan ni súnà tọ́tọ́ ka sí bọ́mọ bá ti tó bá jẹ́ni tó fẹ́ mú eré tó fẹ́ mú mọ́sọ̀lá ti tẹ̀ ń ṣe tó bá rántí pàgbàlagbà ń bẹ lẹ́gbẹ̀ẹ́ òun ẹ rí i pé òun náà kọjú mọ́sọ̀lá ti tẹ̀ ń fún àwa tí à ń bẹ lọ́nà tó jínrere orí plus two three four eight zero eight three two nine three eight nine six hello. hello. Hmm. hello. ìpè ń jára wọn ẹ lọ́wọ́. o. aleykum salaam wa rahmatulah. ọkọ àjùmọ̀ ilé ìwé. orúkọ ẹ ṣe orúkọ yín. ọkọ àjùmọ̀ ṣe púpọ̀ rẹ̀. ọ̀yà sọ̀rọ̀ aláàfin. kí ni ìbéèrè yín. ó dá lórí pé ọmọ hmm. tuntun hmm. téèyàn bá bí ọtí náà ní ó ní nǹkan téèyàn fi yẹn ṣe hmm. ọmọ a ìbí tá à ń sọ ká mọ̀ pé ọmọ ní òkú ọmọ láì tíbi ọmọ yẹn sáré. tọ ẹ ṣe alhamdulilayi hmm. ọkọ ni pé tó a bá bímọ irun orí rẹ tó bá dijọ́ kejì á fa hmm. tá a bá sì fa tán á wọ̀n ntọ́ bá wọ̀n á fi ṣe sàrà lówó wúrà tàbí owó fàdákà kò bá lọ á wọ̀n láì jẹ́ kó mi lára rẹ̀ tí òfin ní jẹ́ kó wúwo ju bó ṣe wúwo lọ hmm. ntọ́ wá wọ̀n ní gold àbí silver àwọn alágbẹ̀dẹ lè bá wọn kìí ṣe nǹkan tó lọ títí tá máa wọn iye tó jẹ́ ẹ fi ṣe sàrà láti fi dúpẹ́ fọlọ́ irun tẹ́ bá ti wá fa ẹ lọ rí mọ́lẹ̀ ni kò wá sí ìyàtọ̀ láàrin irun ọmọ òpónlò àti irun àgbàlagbà èékánná àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ òfin ṣẹ̀ríà ó fi kọ́ wa pípé ńgbà tá a bá gé àwọn nǹkan yìí kúrò lára wa rírì mọ́lẹ̀ lálọ́ rí wọn mọ́lẹ̀ kódà táwùjọ wa bá jẹ́ kó gèdè sọ àbà ní bá ń gbé bẹ́ẹ̀ báwo wá ní tá àwùjọ bá jẹ́ àwọn àwùjọ tó ṣe pé àwọn ọ̀daràn àwọn ń ṣe láàbì àwọn ẹni tí wọ́n máa wá irun orí yín gẹ́gẹ́ bí raw material àwọn tí wọ́n máa wá ìkànnà yín ká gẹ́gẹ́ bí nǹkan èlò wọ́n kún bẹ́ẹ̀ òfin ṣeré àsọpẹ́ lọ rí malẹ̀ ni bẹ́ẹ̀ bá ń sin rí malẹ̀ ẹ má fi hàn nìkan pé ibi tá a rí má ni eléyìí òjò bá lọ. tọ ẹ wá ní ní inú oyún ọmọ tá a ti bì ti sọ lóko kí lẹ mà sọkùnrin lẹ́mọ̀ tẹ́ bí ni àbóbìnrin sọkùnrin kan ni àbí méjì sóbìnrin méjì ni àbí ọkùnrin kan obìnrin kan kò sẹ́nìkan kan tó ma kí ni bẹ nínú àpò òbí obìnrin ṣáájú kó tó bì ọlọ́run ọbẹ̀ lè dá wa ròyìn ara rẹ̀ ó ní wa ya'lamu ma fil arham òun ló ma ohun tí ń bẹ nínú àpò òbí ẹnìkan ò sí tó ma ti ń bẹ nínú àpò òbí scanning machine ò sí scanning machine eléyìí tó ṣe pé wọ́n máa ní kóbìnrin kọ́ lọ́ọ́ fi ya ń tọ́wà nínú rẹ̀ eléyìí yẹn a lè gbé sórí pé hundred percent certainty wípé ń tọ́ da wa lójú ni tí ò sí iyèméjì kankan ń bẹ̀ àìmọye àìmọye tí scanning machine ọ̀yà tí ó ní ọ̀pọ̀lọ́ lọ́wọ́ àánú kì í hmm. sọ ọmọ ẹ jẹ́ káwọn terminate hmm. tóbi ó sì rán rí pé ọlọ́run má jẹ́ terminate kíni tó sì bí jáde lọ́mọ gidi. so àìmọye tí wọ́n sọ pé ọmọ kan lọ́wọ́ àánú gbogbo machine ayé yìí wọ́n tún máa tọ́ hospital kan refer rẹ̀ lọ sọ́spítù mi wọ́n máa pọ ọmọ kan náà ni àfa nígbà tó obìnrin bímọ tán wọ́n ní kó dìde ibi ọmọ ti jáde ó ní nǹkan tó kùnú tòun wọ́n àwọn sọ pé gbogbo ni hmm. nìkan hmm. torí ẹ lọ́mọ kejì bá tún jáde. so nítorí di eléyìí báyìí ẹnì kankan mà kí ni ti ń báwo ni ó ṣe lẹ́yìn náà ọmọ tí ó bẹnu yìí ṣé ni ó ṣe ni <laughs> àbí yóò máa káfíńtà ṣé bákan náà ṣé ó lówó ni àbólóṣì ni sólóríire ni àbólórí ibú yóò ga ni àbí yóò kúrú ọlọ́run bá nìkan lọ́run kóhùn ò tí ì bí maṣíìnì náà tí ó lè sọ gbogbo eléyìí fún un hmm. torí ẹ ṣe sùúrù ńgbà tí ẹ bá tó bímọ ìgbà náà lẹ tó sọ ọmọ lóko ẹ má kánjú ṣùgbọ́n kò burú lábẹ́ òfin ọlọ bóbìnrin tó ẹsẹ̀ wọlé ọkọ àbáwọn ọmọ wa kéékèèké tó ṣe pé wọn tiẹ̀ tí ì lálàpá àwọn a lè ti máa pè wọ́n bàbá alágbájá láì jẹ́ pé wọ́n ti fẹ́yàwó àbí wọ́n ti fẹ́yàwó wọn ò tí ì bímọ àbí láì tiẹ̀ tí ì lálàpá wọn fẹ́yàwó òfin ṣẹ̀rí àfarama a lè máa pè ní àbó fúlàn bàbá alágbájá ọmọ fúlàn ìyá alágbájá eléyìí ò burú gẹ́gẹ́ bí ìyá ńlá wa Aisha radiyallahu anha ìyàwó anabi Muhammad sallallahu alayhi wa sallam wọn ò bímọ ṣùgbọ́n tọrọ lọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam wọ́n bá wọn wó kọ́ ọmọ kan tí wọ́n máa fi pe àwọn anabi sallallahu alaihi wasallam ní kí lọ́ọ́ fẹ́ ṣebí abdullah ó ní bẹ́ẹ̀ ni wọ́n ṣe ń pè ìyá ńlá wa ní ummu abdillah ìyá abdullah tó ń ti pé wọ́n kú kúrò láyé wọn ò bí ma. Hmm. hello hello hello ìyá ẹ sì ń bẹ lójú òkú hello ọ̀dà hello. salaamaleykum. wa salaam wa rahmatulah mo kí àbá dókítà lọ́jọ́ ọ̀pẹ fún wa sọ. kí ni ìbéèrè yín. ìmáàmù orí ń sàrò láti bó ṣe. kí ni ìbéèrè yín o. ìbéèrè tí mo bá fi mo fẹ́ gba àbá dókítà lẹ́yìn ni pé òkú tí ó kú sà tí àwọn ọmọ olóòkú tí wọ́n wá lè wẹ̀ tí wọ́n wá lọ kú sáwọn afá tí wọ́n wá bá wa wẹ̀ òkú ìta. tó táwọn afá bá wẹ̀ kú tán tí wọ́n bá béèrè owó tó tó owó wẹ̀ fún ẹ bá wa mú ẹ àwọn aṣọ wọn pé àìkú tẹ̀ ń wẹ̀ ó ní ládájú ìgbó rọ wa lọ. tó lábẹ́ òfin ọlọ́run kàtí ẹ̀ tó àwọn afá yẹn gba owó fà. ọ̀dà alihamudulilayi tó kù bá kú nítorí dáa jù náà ni kó jẹ́ pé àwọn alásùnmọ́ àwọn mọ̀lẹ́bí àwọn àyíká àwọn àbátan rẹ̀ àwọn ni wọ́n wẹ̀ nítorí pé òfin ọlọ́run ọba kò gbà rárá pípé nítorí ipá àbá kú kí wọ́n bọ́ wa sí hóhó ńgbà bá fẹ́ wẹ̀ wá gbogbo àwọn àṣà ẹni tá a kù tó ṣe pé ó rí òhò wa ìfarapamọ́ sí lábẹ́ òfin ọlọ́run tó bá kú gan ẹ̀ gbọ́dọ̀ sí òhò rẹ̀ kalẹ̀ hmm. láàrin ìdodo sórúnkún rẹ̀ méjèèjì ẹ̀ dà sọ́bù lẹ́ẹ̀fì máa wẹ̀ gbogbo ní ti ń bẹ láàrin ìdodo sórúnkún méjèèjì abẹ́ aṣọ tẹ́ bá dàbò lára yẹn lẹ́ẹ̀mà gbà wẹ̀ láàrin ibẹ̀ yẹn. wàyí o wọ́n ní kí láǹfààní tó wà nínú kó jẹ́ pé àwọn mọ̀lẹ́bí òkú àwọn ni wọ́n wẹ̀ ó náà ní pé ọ̀pọ̀lọpọ̀ ń bẹ nínú àwọn òkú tó ṣe pé nígbà tí wọ́n bá ń wẹ̀ lọ́wọ́ ó ṣe é ṣe kí wọ́n ráwọn kankan eléyìí tó ṣe pé yóò ti yí padà lára rẹ̀ tó lè jẹ́ àmì tí ó bá yàn lẹ́rù pé ah ṣé eléyìí sì ó sì ó sì jẹ́ ẹni tí ó bá dáadáa pàdé lọ́dọ̀ ọlọ́run ọba bí so ẹ mọ̀ kéèké ṣe gbogbo ara lè sọ ẹnu wa ọ̀ ń bẹ nínú àwọn èèyàn tó yẹ pé ọmọ fi tàwé ìròyìn ká ni torí pé wọ́n lè máa wẹ òkú kó jẹ́ pé èéfín ọmọ jáde lára rẹ̀ mm-hmm. wọ́n sì lè máa wẹ òkú mi kí gbogbo arọ yí padà kọ́ dàbí èdú pé kí ló ṣe láì jẹ́ pé iná ló jokú tọ̀ gbogbo orú eléyìí ṣé gbogbo alálẹ̀ mẹ́nu wa lọ àwa tó ṣe pé lọ́pọ̀lọpọ̀ ọgbà mi ẹsẹ̀ tí ọ̀rọ̀ à ń tò bó wa ni ẹsẹ̀ náà tó ti rọ́ so ẹ̀rí kí wọ́n máa fi tàwé ìròyìn ká ni pé kẹ́ni bàbá yín olórí ibú bàbá yín tó ṣe pé àmì burúkú la rí ńgbà tá à ń wẹ̀ torí kọ́ mọ̀ bá rí bẹ́ẹ̀ àwọn mọ̀lẹ́bí ò lè sọ ẹnu wọn tó bá tiẹ̀ jẹ́ pé ẹni tó kú yẹn bá lọ jẹ́ ọkùnrin tó níyàwó ni àwọn ìyàwó rẹ̀ lọ́ọ́ ẹ̀kún àwẹ̀ gẹ́gẹ́ bá nàbì sallallahu alaihi wasallam ti ṣe fi yé wa pé wọ ìyàwó mi àìsà tó bá lọ kú èmi ni màá wẹ̀ ọ́ àìsà náà sọ pé wà nàbì tó bá pẹ́ yìí náà lẹ́ bá kú àwa ìyàwó yìí náà láwẹ̀ yìí hmm. torí ẹ̀ ó túmọ̀ sí pé mọ̀lẹ́bí ńlọ yẹ máa ṣe lẹ́yìn tá a bá wá ní àwọ̀ lè ṣe gẹ́gẹ́ bọ́pọ̀lọpọ̀ ti ṣe jẹ́ pé ọjọ́ burúkú ni wọ́n hmm. wọ́n lè máa wọ pé táwọn bá wẹ òkú àwọn náà máa ba lọ́njọ́ náà hmm. àbí yóò di àkúfà àbí yóò di kínní kan nú àwọn àgbàgbọ́ burúkú tó wà lábẹ́ Yorùbá level ẹ̀ wá ní kẹ́lómi ọba yín wẹ̀ ẹlòmíì tí ọba yín wọ yẹn ó lè já àfa ó lè má já àfa àmọ́ mọ̀ kú wẹ̀ hmm. ẹni tí ọba bá yín wọ òkú kò sí tó burú lábẹ́ òfin ọlọ́run kọ́ gbowó wípé òun bá yín wẹ̀ hmm. nítorí pé iṣẹ́ ló ṣe kẹ́sì hmm. sanwó iṣẹ́ rẹ̀ fún nínú ẹ̀tọ́ tiẹ̀ ni lábẹ́ òfin ọlọ́run wọ́n ní tó bá jẹ́ pé òkú kú wọn àwẹ̀ lọ́fẹ̀ẹ́ ẹni tó wẹ̀ fẹ́ gbowó wọn sanwó rẹ̀ fún nínú owó òkú láti ti mú un tá a san fún yẹn ni kékeré ṣe ń tá a máa gbégbá bára pé ẹsẹ̀ ìrànlọ́wọ́ ká rówó ẹni tó wẹ̀ kú san nínú owó òkú náà láti mú ní tá a san fún ẹni tó bá wẹ̀ hmm. bẹ́ẹ̀ náà ni tó bá pé gbígbé lọ sàárè ń bùkátà kan sanwó hmm. bẹ́ẹ̀ náà ni tó bá ṣe pé gbígbẹ́lẹ̀ ń bùkátà kan sanwó hmm. bẹ́ẹ̀ náà ni tó bá ṣe pé ilẹ̀ ibi tá a fẹ́ sin sí wọn ò ní fún wa lọ́fẹ̀ẹ́ rírà lára nínú owó òkú náà láti ra gbogbo ilé. hello hello ìyá ọ̀dà. Hello. Wa aleykum salaam wa rahmatulahi wa O kọ yín o. Haruna ló ń sọ̀rọ̀ látòdòrò. Kí ni ìbéèrè yín? Ẹ̀jọ̀ ọmọ fẹ́ bi dọ̀kítù kan. Ẹnìkan sọ pé òun ṣe gba ilé kan. Hmm. Yàrá tó wá next nìyẹn. Hmm. Ó jẹni tí mu gbó tí mu gbogbo ẹ̀ láàárọ̀ ìgbà ti gba gbogbo yẹn. Hmm. Ẹni Ramadan bá dé, lè fún àwẹ̀ àbí kò wò kókò náà ló ti tẹ̀lé sanwó lé ni ẹni tó dẹ̀ jẹ́ lálẹ́ ẹ̀kọ́ rẹ̀ bí àti sanwó nǹkan ò padà wà á nìyẹn sà ìbéèrè mi kejì ni pé ẹgbẹ́dàkẹ́ àmọ́ ìṣèyàn àwọn míì tán bá fẹ́ ṣe dáadáa bá fẹ́ ṣe sọ́là ẹlòmíì ó di ìkúkù yóò fi tẹ̀gbẹ́dàkẹ́ ram ẹlòmíì ó ya ọwọ́ méjèèjì ó pè sí kíbla láti fi ṣe dáàfò dókítà bá àtàlàyé normal way of doing that ẹ ṣe gan ta. alhamdulilayi ọkọ ni pé gbogbo létà bá fẹ́ gbé láyé pàápàá jùlọ tó bá ti pa ya yàgbé ni hmm. ó yẹ ká lọ wọlé dáadáa láti wo tani ti ń gbé bẹ́ẹ̀ lásìkò tá a ò ti kò débẹ̀ hmm. ká lè bá a mọ̀ sẹ́ni tá a lè mú yàrá tì ní àbí sẹ́ni tá a lè mú yàrá tì hmm. torí ti mú létí ọ̀daràn ó súnmọ́ ti ẹ̀dáràn sàǹsàn èèyàn bẹ̀rẹ̀ sí kọ́ so àbúrò mú létí ẹni tí mo gbó igbó ìṣèǹtọ́dà sí gágan kápẹ́ ẹni tí mo sìgá mú yàrá tì ń tọ́ yẹ Hmm. torí ń tọ́ dọ́gba jù nínú ọ̀rọ̀ àwọn olùmọ̀ ni pé sìgá gan haramu ni hmm. àbá àǹfààní wo lọ́wọ́ anukọ́ máa jówó rẹ̀ ná àǹfààní wo lọ́wọ́ anukọ́ máa jó àlàáfíà rẹ̀ ná hmm. àǹfààní wo lọ́wọ́ nínú kọ́ máa kó bọ́ máa ẹnikẹ́ni tó bá súnmọ́ ẹni tí mu sìgá lásán ọ̀ràn bà ká wá pé gbó torí ìdílé yìí ń tọ́ ni pé irú ọmọ ìyá tí ó gbarú lé báyẹn kó wọ́nà láti fi lé yẹn sílẹ̀ kó gba bòmí irú tó sì ṣe kọ́ mọ́ bá sí níbòmí yóò fimú fínlẹ̀ wádìí ibòmíì tó ń fẹ́ gbà àwọn tá lẹ́ni tó ń mú yàrá tì kọ́ mọ́ bàa jẹ́ pé kí n la sá fún ká la tún lọ sábà hmm. tọ̀ eléyìí jẹba. ẹlẹ́kejì wọn ni tá a bá fẹ́ ṣe takbiratul ihram sáàdì kúkú ni bàbá tẹ́wọ́ wa àkọ́kọ́ àní tẹ́wọ́ á yà ọwọ́ wa á yà sókè á lọ́wọ́ ní ipò pé ó dojúkọ àlùkìbìlà hmm. Allahu akbar á gbé sókè dọ́gba pẹ̀lú etí wa àbí ká gbé sókè dọ́gba pẹ̀lú èjìká méjì wa hmm. pẹ̀lú èjìká méjì wa tó hmm. o bá ti ṣe máa ṣe nù. hello hello à ń gbọ́ yín ẹ̀ ń bẹ lójú òpó hello. salaamu aleykum wa rahmatulah. wa aleykum salaam wa rahmatulah wa barakatuh ó kọ yín. asalaamu aleykum wa rahmatulah wa wa aleykum salaam wa rahmatulah wa orúkọ yín o. Dr. Taff ló ń sọ̀rọ̀ láti US. Mr. Abdulfatah láti US à ń gbọ́ yín kí ni ìbéèrè yín. Abdulfatah ló ń sọ̀rọ̀ láti US. a ti gbọ́ yín kí ni ìbéèrè yín o. Naam ọ̀rọ̀ dòkítà wa fífi ọkọ̀ mọ̀ wá. Naam. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ti fẹ́ sí ìlú mẹ́ta ni. Naam àkọ́kọ́. Alákòókò nípa ẹni tó jẹ́ kó ń ṣe ìrìn àjò. Hmm. So ó wá fi lánàá bí ó ń ṣe ìrìn àjò ó sì ó fẹ́ ṣe ìyàmú ramadan hmm. ó wá fi lánàá ṣe ìrìn àjò ìyàmú ní ọjọ́ kejì tó kù tí ó ń tẹ̀lé ìrìn àjò ìyàmú. Ah, ẹ má bínú ojú òpó yẹn ó ń bírèkì bákan bákan aláǹfààní àti gbọ́yìn kété kété ẹ lọ́wọ́ ẹ lè gbìyànjú ẹ̀ padà ó kọ yín wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh o kò yín o wa aleykum salaam wa rahmatulahi. wa aleykum salaam wa rahmatulahi à ń gbọ́ yín. ìyá o oh, nine o oh five one six four five four three àti plus two three four eight zero eight three two nine three eight nine six. hello. hello sàlámàlíkùn tó lọ́wọ́ kẹtù. wàhálàyíkùn sàlámù rahmatulahi barakati ó kọ́ yín. àbọ̀ um, abdulrahman ló sọ̀rọ̀ láti uk. láti uk kí ni ìbéèrè yín. naam um, ìbéèrè mẹ́rin ni a ní fún dọ́kítọ̀rọ̀. mẹ́rin àkọ́kọ́. naam àkọ́kọ́ ń bẹ̀ ni pé àwọn oúnjẹ àwọn ẹranko ní odò. Hmm. naam ní níbí báyìí àwọn kan máa ń ṣàlàyé wá ní àwọn àlàfí àwọn fíkẹ́ àlàfí làwọn ní pé oúnjẹ inú òdùnkún ṣe gbogbo ènìyàn lè jẹ hmm. àwọn ẹran inú òdùnkún ṣe gbogbo ènìyàn lè jẹ hmm. àwọn àti wá ṣàlàyé fún wọn pé ọlọ́run ọba ó ní àlè gbogbo nǹkan tó wà nínú odò hmm. náà kí àwọn dókítà kó bá ṣàlàyé lórí díẹ̀ fẹ́mi ìkejì náà wọ́n ní àsìkò táwa yá àlè jáde láti lọ ṣe sọlá ní mọ́jú. Hmm. ó wá jẹ́ pé a máa kí ìrún inú ilé wa afẹ́gbẹ̀rẹ̀ ń gbóṣe àti máa máa pe ìrún inú ilé tó bá jẹ́ àwọn ìkọ́nà la fẹ́ kí ìrún inú ilé tàbí tó bá jẹ́ pé àwa àti ìyàwó la fẹ́ inú ilé. Hmm. nam ìkẹta onípẹ́tà bá wà lórí sùjúd ṣé àlè máa ń ṣe àwọn dùhà tó wà ní kùrán níbi tí lórí sùjúd yẹn. ìkẹrin. nam ìkẹrin gbé sọdọkọtò jọ àríyá ló ṣe pé wọn máa ń ṣe sí àwọn òkú ní náà ṣé èèyàn lè ṣe fún òkú ní àwọn ọgbẹ àkókò yẹn kí wọn ṣe fún òkú nígbà tí òkú yẹn bá ti lọ tán. tó anu ọyẹ kan alhamdulilayi lábẹ́ òfin Ọlọ́run àwọn ẹranko tó ṣe pé inú omi ni wọ́n ń gbé Ọlọ́run bá ṣe wọ́n lẹ́tọ̀ọ́ fún wa láti jẹ Ọlọ́run bẹ Ẹlẹ́dàá wa ó ní. أحل لكم صيد البحر وطعامه ta'amuhu لكم lakum wa lis-sayyara ọlọ́run ní ọdẹ àwọn ẹran tí ń gbénú òkun ọlọ́run la ṣe lẹ́tọ̀ fún yín ẹ̀tọ́ ni fún yín láti jẹ wọ́n torí ẹ̀ ìyapa díẹ̀ díẹ̀ ló wà lọ́dọ̀ àwọn olùmọ̀ nípa àwọn ẹranko tó wà nínú òkun gẹ́gẹ́ bí ọ̀nì sọ́tọ́kájẹ́ àbí ọ̀tọ̀kájẹ́. So bákan náà tí ẹranko kan bá ń gbénu omi tí ń tọ́jọ́rú rẹ̀ tí máa ń gbókè pẹ̀ ṣùgbọ́n tó fi ṣẹ̀rí àtọ́sílẹ̀ ìwọ̀ fún wa láti jẹ́rú ètí máa gbókè pẹ̀ yẹn sọ́tọ́ ká jẹ́ àbí ọ̀tọ̀ ká jẹ́ bí kí wọ́n sọ wípé khinzirul bahar wípé ẹlẹ́dẹ̀ òkun náà wà hmm. àbí kí sọ wípé kelbul ajá eléyìí tó ń gbénu òkun pípò náà wà. so irú eléyìí làwọn olùmọ máa ń ṣe yàpọ ẹnu nípa rẹ̀ ṣùgbọ́n tí a bá wo náà ọ ọbẹ lẹdàá wa tó sọ yìí àwọn ẹranko eléyìí ti ń bẹ nínú òkun ń ṣe lẹ́tọ̀ fún wa bẹ́ẹ̀ lànàbì sallallahu nígbà tí ń ṣàlàyé fún wa nípa omi òkun ó ní fọ nǹkan òkú ń ìyẹn ni pé tọ́ba tiẹ̀ ti kú ẹ̀tọ́ ní ká jẹ ambọ̀sibọ́sì ètò àmúláyè torí ẹ̀ àwọn olùmọ̀ nítẹnu padà kò sí náà ni pé àwọn ẹran tó bá wà ní òkun tó yẹ pé bẹ́ẹ̀ ni máa ń gbé èsì pé wọ́n ń gbé bòmí tó yàtọ̀ sínú omi so ọlọ́run ọba sí lẹ́tọ̀ fún wa láti jẹ lábẹ́ rẹ̀ ni pé téèyàn bá mọ́ ni èèyàn lè jẹ tuntun pọ́n ni eyín tí ń bẹ lára rẹ̀ ọkọ̀ ẹ̀jẹ̀ eyín ọ̀gá méjì hmm. eyín bẹ lẹ́nu rẹ̀ ni ó ju dọ́sìn lọ so ó sì máa ń jẹ gbogbo nǹkan ṣùgbọ́n ẹ̀tọ́ ni pé ká jẹ èyí tó dọ́gba jù nínú ọ̀rọ̀ àwọn olùmọ̀ léyìí jẹ́ bó ti ṣe jẹ́ wọ́n ní nísìnyí tí wọ́n ti ṣòfin pé káwọn èèyàn má jáde eléyìí tó mú wa dẹni tó ṣe pé inú ilé wa là ń ti ṣe sọ̀láàtì wa ǹjẹ́ tá a bá fẹ́ ṣe sọ̀láàtì yẹn náà á máa pèpè fún sọ̀láàtì tàbá ní pèpè fún bẹ́ẹ̀ ni á pèpè fún sọ̀láàtì kẹ́bùsí wa nínú hadithi sahabi nanabi sallallahu alayhi wa sallam náà sọ fún pé àwọn rí i pé ó fẹ́ràn kọ́ ọmọ abẹ ní àwọn àgbèríko níbi tó ń ti ń da ẹran rẹ̀ tásìkò sọ̀láàtì bá tó pèpè fún sọ̀láàtì mm. ó nìkan náà ni ó sì sọ̀láàtì pèpè fún sọ̀láàtì nítorí pé ìpèpè fún sọ̀láàtì nínú àǹfààní tó wà ń bẹ onáà ní pẹ́ fi lé àṣetán ẹ fi lè jìnnà mm. so kìí ṣe pàǹtí ń pe àwọn èèyàn wá ti sọ lásán mm. àǹfààní mi náà tún wà ń bẹ ń lé àṣetán ní jìnnà tó tẹ́yìn bá sì lé ṣetán ní jìnnà àǹfààní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fẹ́yìn náà torí ẹ ẹ pèpè fún sọlát ọkàn jẹ́ pé bẹ́ẹ̀ ti ṣe gbóhùn sókè nígbà tá à ń pè yẹn kò ní jẹ́ bá ń ṣe ń gbóhùn sókè tá a bá fẹ́ pè níbi tá a ti fẹ́ pa àwọn èèyàn pé fún wa wá bẹ́ẹ̀ náà ni wọ́n ní ìgbà tí ẹ̀sìn Islam tó fi hàn wá gẹ́gẹ́ bá nàbì sallallahu alaihi wa sallam ti ṣàlàyé wípé ká máa ṣe àdúrà nígbà tá a bá forí kalẹ̀ ǹjẹ́ àwọn àdúrà tó wá wá nínú Al-Qur'an tá a lè máa ṣe ní forí kalẹ̀ wa Rabbana la tuzigh qulubana بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا إنك جامع الناس ليوم لا ريب فيه إن الله لا يخلف الميعاد ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار àti بالي أني سالي ما سني sáà لوا máa ṣe ní forí kanlẹ̀ wa nítorí pé a mọ̀ páwọn àdúrà tó wá وسلم kò lè fìbí kankan ju àdúrà táwa ń fi ìmọ̀ wa rọ́ńdó tá à ń fi rọ̀ hmm. ṣé ká máa ṣerú àwọn àdúrà yẹn níforí kalẹ̀ wa sọ́tọ̀ àbí ọ̀tọ̀ àkọ́kọ́ ni kó wà nù hadith Ali ibn Abi Talib radiyallahu anhu wa nabi sallallahu alayhi wa sallam ó sọ pé nuhitu an aqra al-Qur'ana fi ruku'i wa àti kọ̀ fún mi láti máa kí al-Qur'ani ní ruku' àti kọ̀ fún mi láti máa kí al-Qur'ani ní forí ṣùgbọ́n ìgbà tí ẹ̀yin bá ń ṣe irú àwọn gbólóhùn yìí ládùá tẹ́ ẹ bá lóru rẹ̀ ládùá ẹ jẹ́ kẹ́mi yan lọ sídìí wípé mò ń ṣàdúà ní kìí ṣe pé mò ń kí alukur'an o mò ń ṣe àdúà ní kìí ṣe pé mò ń kí alukur'an tẹ́ ẹ bá ṣe bẹ́ẹ̀ insha kò burú. wọ́n ní tókù bá kú kí ni a lè ṣe fún jọ́jẹ́ sàrà eléyìí tó jẹ́ pé kò ní tán yóò máa sàn. Hmm. àkọ́kọ́ ni pé àdéhìí tó sọ nípa sàrà àti ń sàn á rí kékeré ṣe sàrà àti ń sàn lásán lọ́sọ̀ pípé tó kù bá ti kú ládàá tá ń kọ sílẹ̀ fún yóò wá sókun àyàfi lára nǹkan mẹ́ta òun náà ni sadaqatin jariyah sàrà àti ń sàn bákan náà ilmin yuntafa'u bihi ìmọ̀ táwọn èèyàn fi ń sàǹfààní waladan salihin yad'u lahu ọmọ rere ti ń sàdúà fún àwọn olùmọ̀ sọ pé tẹ́ ẹ bá wò wò ẹ rí i pé ìmọ̀ ìwọ náà ló mọ àmọ́ yẹn kó tó di pé o kú Hmm. ìwọ ló fi sáwọn èèyàn láǹfààní táǹfààní rẹ̀ wá tán lẹ́yìn ikú rẹ̀ ló fi ń gba rẹ̀ hmm. ọmọ ìwọ ló bímọ ọmọ yẹn jọ ọmọ dáadáa ọmọ rere ní ti ń ṣàdúrà fún lẹ́yìn ikú rẹ̀ kìí ṣe pé ọmọ wọn bá ń bí ni hmm. ìwọ ló bí nǹkan bẹ́ẹ̀ ni ìmọ̀ yẹn kìí ṣe pé wọ́n bọ kọ́yàn ìwọ náà ló fi kọ́yàn so wọ́n ní bẹ́ẹ̀ náà ni sọ́dà ni pé sàrà àti ń sàn tó máa gbaládàá rẹ lọ títí ó yẹ kó jẹ́ pé wọn náà ló ti ṣe kalẹ̀ hmm. ìwọ lọ gbẹ́ kànga kalẹ̀ ìwọ lọ gbẹ́ bọ́ọ̀hù kalẹ̀ ìwọ lọ kọ́ mọ́ṣáláṣí kalẹ̀ ìwọ lọ kọ́lé kí ó kalẹ̀ ìwọ ló ti kọ́lé ọmọ òrukàn kalẹ̀ kó tó di o kú ìwọ ló ṣe afárá sórí sórí odò táwọn èèyàn ń tọ̀ láti ojú ayé rẹ ọmọ àgbà ládàá rẹ láéláé òkú tí wọ́n wá kú nìsín kò sí nǹkan kan tọ́jọ́ bẹ́ẹ̀ kì í sì ìṣòwò rẹ̀ la fẹ́ mú la fẹ́ fi ṣe é Hmm. àwa la fẹ́ finúfẹ́dọ̀ bá ṣe nínú owó tiwa hmm. tá a bá bá ṣe bẹ́ẹ̀ yóò gba ládàá rẹ̀ lódìndín hmm. àmọ́ kìí ṣe pé ládàá tí ọ̀ma lọ bẹ́ẹ̀ yóò gba ládàá yìí pé àfi mọ́ṣáláṣí ṣe sàrà fún àfi kàga ṣe sàrà fún so àfi lẹ́kí àfi ṣe sàrà fún yóò gba ládàá òdìndín ipò náà fi mọ́ṣáláṣí ṣe sàrà ó fi òdìdí kàga ṣe sàrà àmọ́ kò ní dàbí ládàá tẹ́ńtọ́ ẹ̀ pé owó tiẹ̀ ló fi ṣe lójú ayé rẹ̀ àbí kì í sowó rẹ̀ ló fi ṣe lójú ayé rẹ̀ ó sọ àsọtẹ́lẹ̀ kí wọ́n mú owó òun nínú ìdá kan nínú mẹ́ta owó òun kí wọ́n fi ṣe lẹ́yìn ìgbà tó ń bá kú. hello. hello. Ah, wa aleykum salaam wa rahmatulah. ẹ mo fẹ́ orúkọ mi ní rúkà yá láti iléèwé. kí ni ìbéèrè yín. mo fẹ́ béèrè ìbéèrè kan ní pé ṣé ó dá sí ọmọ mùsùlùmí kó fẹ́ kírísítẹ̀ ìyá rẹ̀ wá fara mọ́ bàbá rẹ̀ sì ti kú ìyá rẹ̀ sọ pé àwọn òní wá bí wẹ́ẹ̀dì yẹn ó sì ti lóyún. tó eléyìí wọn fẹ́ lọ́kọ̀ wọ́n dájú pé rẹ́gbẹ̀ náà lọ fẹ́ ṣe hmm. òbí kan ò sì sí tí wọ́n fọwọ́ sí rẹ́gbẹ̀ fọmọ rẹ̀ hmm. màdé ìsìnkú ọjà bọ́ látòrí igi. Hmm. hello. hello asalaamualeykum ṣe wákàtí. waaleykum salaam wa rahmatulahi wa barakatuh. àbíyá ni mo sọ ìyá tó ń kí ni ìbéèrè yín ìbéèrè mi ni pé kí ni ìṣẹ̀lẹ̀ àfẹ́ nípa yíyàrá ọjà ní wàá béèrè ní ìṣẹ̀lẹ̀ àfàràmọ́. kéèyàn rajà kéèyàn ṣe kí ni. kí máa béèrè ní ìrẹ́jẹ́ bá mi ṣe. kí máa béèrè ní tọ̀ ìkejì. ẹlẹ́ẹ̀kejì ni pé kí ni jẹ́ àdúgbò kan ṣe iṣẹ́ kò débẹ̀ ni. Hello, hello. kí ni ìbéèrè yín kejì yẹn. ẹlẹ́ẹ̀kejì ni pé èèyàn dádúgbò kan tù hmm. ní ìṣẹ̀kù dádúgbò yẹn hmm. so ìlú ìtò wa ń kírun mọ́sálásí yẹn ó jẹ́ àwọn kan tó máa ń browse àwọn tó máa ń tẹ̀yẹ pẹ̀. tọ ok tó máa ń browse. ok. so ìgbà tó wà fún ìyẹn tó máa ń dáhùn kí lẹ́yìn máa ń browse hmm. ìyẹn tó máa ń tẹ̀yẹ pẹ̀ kí èèyàn lè máa kí lẹ́yìn máa fi àbí ìgbà tó máa tó mọ̀ bàtà fúnra rẹ̀. tọ ọ̀dà. ọ̀dà ẹ ṣé wa dúpẹ́ o. alhamdulilayi lábẹ́ òfin ọlọ́run kò sí nǹkan tó burú wípé kéèyàn rajà bíi pọ̀ ọ̀rọ̀ àkàrà àwọn anìkún ọba ọ̀fẹ́ ní sí ọ̀rọ̀ àgbàdo oníkún ọba ọ̀fẹ́ ní sí ọ̀rọ̀ ọkà bàbà oníkún ọba ọ̀fẹ́ ní sí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kò sí tó burú bẹ́ẹ̀ lábẹ́ òfin ọlọ́run kò túmọ̀ sí pọ̀ wá rìbà nítorí pé tá ń rìbà kò ní í ṣe pẹ̀lú eléyìí tó bá jẹ́ pọ́kà bàbà ni wọ́n bá gbé wá ọ̀fẹ́ wá fi gbọ́ ka bàbà oríṣi mi ká pé ọkà bàbà pupa ni wọ́n gbé wá wọ́n fẹ́ fi gba ọkà bàbà funfun ọ̀wá ní eh, múdù kan sí múdù kan pẹ̀lẹ́ nì hmm. so eléyìí ò ní rìbá ọ̀wá mú ráìsì lápèjúwe ọmú ráìsì tí wàá ń bì ó mú wa ó tún lọ mú ráìsì lókèèrè ó mú wa ọ̀wá sọ pé múdù kan sí múdù kan àbọ̀ eléyìí ni wọ́n ń pè rìbá àmọ́ ó lọ fẹ́ fi ra kàrà ó lọ fẹ́ fi ra àgbàdo ó lọ fẹ́ fi ra ráìsì ọ̀hán ni kí wọ́n bọ̀ fèèní sí kò sí ní tó burú ń bẹ̀ lábẹ́ òfin ọ̀nà eléyìí ìjọba bó ti ṣe jẹ́ mbẹ́. wọ́n á ní tí àwọn bá ń gbé àdúgbò hmm. tó jẹ́ pé ìmáàmù tó wà ń bẹ̀ hmm. ó máa ń tẹ̀yàn ó máa ń ṣe yẹn wò <laughs> èdè èdè gbàlódé ní sọ àmọ́ ti jẹ́ eh, brown <laughs> brown ti bá wà tètè pàṣẹsì <laughs> so ọ̀hán ní ìmáàmù yẹn ń tẹ̀yàn rìn ń ṣe yẹn wò ṣé àwọn sì máa tò lẹ́yìn rẹ̀ ẹ kọ́kọ́ ṣèwádìí náà ẹ ṣèwádìí ẹjọ́ dá yín lójú ọlọ́run ya ayyuhal ladhina amanu in ja'akum fasiqun binaba'in fatabayyanu an tusibu qawman bijahalatin fatusbihu ala ma fa'altum nadimin. tí wọ́n bá gbé ọ̀rọ̀ wa bá yẹn wádìí hmm. ẹ ṣàyẹ̀wò fínnífínní hmm. nítorí kọ́mọ́ bàjẹ́ pé lọ́mọ kẹsùn sí aláìṣẹ̀ lọ́rùn hmm. tí ó padà wá hàn sí pé gbogbo ń tẹ̀sí orí òfo náà ni tẹ́ padà máa kábàámà torí ẹ̀ tẹ́ bá wádìí fínnífínní tẹ́ rí pé ìmáàmù yẹn ń yà wò ni babaláwo ni ẹ gbọ́dọ̀ tó lẹ́yìn rẹ̀ nítorí pé gbogbo ẹnikẹ́ni tó bá ti ní ọ̀nà kan wà táwọn lè gbà láti fi máa ṣàpèjúwe páwọn máa ń tọ́ pamọ́ òkè mọ̀ pé lẹ́yìn ìsinmi man fi samawati wal ardi al ghaiba illa Allah gbogbo ẹni tí ń bẹ ń sánmà méjèèjì àti ilẹ̀ méjèèjì kan sí tó nímọ̀ nípa ń tọ́pamọ́ àyàfi ọlọ́run ọbẹ̀ lẹ́dà orí àrọ̀ wa tó bá ké kí ó gidi lèèyàn bá ké èèyàn ò ní síndìí pé ń tẹ̀yàrin kí ló ń tẹ̀yàrin sí hmm. omi ló ń lò àtẹ́lẹwọ́ ló ń wò ìràwọ̀ ló ń wò hmm. àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kò sí nínú kéwútọ́ lọ́wọ́n bá fi rán ànábì Muhammad sallallahu alayhi wa sallam. hello. السلام عليكم wa الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. rahmatulahi عبد الفتاح o kọ yín o. abdulfatah láti us. láti us kí ni ìbéèrè yín. ìbéèrè mi ni pé islam kọ́ wa pé kaná tako lórí kaná máa sọ̀rọ̀ wọn láì dá ní gbangba. ọmọ wa ní sílẹ̀ yìí ṣe pẹ̀lú àwọn olórí mùsùlùmí nìkan ni àbí téèyàn bá ń dé ìlú kèfèrí. tí wọ́n lè máa sọ̀rọ̀ olórí kèfèrí yẹn láì dá ìbéèrè ẹlẹ́ẹ̀kejì òun ni pé ẹjọ́ mo fẹ́ káwọn dókítà kí wọ́n bá wa ṣàlàyé dáadáa nípa obìnrin tí ó lóyún hmm. àbí tí ó ń fọmọ lọ́yàn lọ́wọ́ hmm. nípa síyàmù pé ṣé ó máa sún padà ní àbí àlè máa ṣàánú ẹ̀ ó ló fẹsẹ̀ rìn rẹ̀ jù nínú àwọn àwọn olùmọ̀ lórí ẹ̀. ẹlẹ́ẹ̀kẹta ta ní kíákíá òun ni nípa ẹni tí wọ́n pé nínú Ramadan ó ń rìnrìn àjò ó ń ṣèrìnrìn àjò ó wá ti dàníyàn pé òun máa ṣe síyàmù lọ́jọ́ kejì hmm ó wá dọjọ́ kejì wá lóun ò ṣe mọ́ hmm. ó wá jà ṣó tọ́ bẹ́ẹ̀ sọ́dọ̀kọ̀lá òfìsì. ẹ ṣe àdúgbò a ah, ìṣẹ́jú kan pé. ẹni tó wà lórí ìrìn àjò tó ti hmm. dà níyàn ipò ń fẹ́ sọ sùyàm. tó wá jà lórí ìrìn àjò yẹn kò sẹ́lọ̀ oh. nítorí pé ìdẹ̀kùn tó lọ́wọ́ bá ṣe fún sí bẹ́ẹ̀ lópin ìgbà tó ṣe pé orí ìrìn àjò lọ wà. so obìnrin tó lóyún àtẹ̀yí tó ṣe pé ń re ma. Hmm so ètò dọ́gba jù nínú ọ̀rọ̀ àwọn olùmọ̀ ò náà ní pé gbogbo tí wọn ò bá ti ṣe nínú sòyàm wọn jẹ gbèsè rẹ ni hmm. wọn padà san padà hmm. so eléyìí jẹba so ọ̀rọ̀ kí á tẹ̀lé olórí ká gbọ́rọ̀ sí lẹ́nu bẹ́ẹ̀ ni bófin ọlọ́run ọba ti sì sọnù àmọ́ májẹ̀mú náà nípa àwọn olórí náà gbọ́dọ̀ máa tẹ̀lé tọ́lọ̀ hmm. àwọn náà gbọ́dọ̀ máa tẹ̀lé tà nàbì Muhammad sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bá Abubakar ṣe sọ pé ati'uni ma ata'tu Allah fikum wala in asaytuhu fala ta'ata li alaykum. ẹ máa tẹ̀lé tèmi tẹ́ bá rí pé mi náà ń tẹ̀lé tọ́lọ̀ hmm. láàrin yín tẹ́ bá ti wá rí pé mi náà tẹ̀lé tọ́lọ̀ ma mo ti ń takò tọ́lọ̀ kì í sọ̀ràn yàn lórí yín pé kẹ́ tẹ̀lé tèmi ma. Hmm. àwọn olórí táwọn bá máa tẹ̀lé tọ́lọ̀ tí wọ́n tẹ̀lé tà nàbì sallallahu alaihi wasallam ọ̀ràn yẹn ló jẹ́ lórí yín kẹ́ gbọ́rọ̀ sí wọn lẹ́nu lọ́nà tẹ́ fi máa obey public order. Hmm. jazakumullahu khairan ibi náà ni a ti máa ṣẹnuró lónìí insha Allah bíkọ́tìlà ọjọ́ mẹ́jọ láti máa pàdé padà lórí ètò tí a kò ní àlè fi dín ọpẹ́ pàtàkì lọ́wọ́ ẹrú ọlọ́run tí wọ́n ṣe agbátẹrù ètò yìí kí allah kó bá san ní ẹ̀san lórí láyé bí àti ní ọ̀la lẹ́kẹ̀yàmá ọpẹ́ pàtàkì lọ́wọ́ sheikh dr sharafdin gbadebo ọ̀rọ̀jì tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ẹ̀sánú ajé ògbómọ̀ṣọ́ tí wọ́n ti ń dáhùn àwọn ìbéèrè wa lọ́lọ́kan òjọ̀kan láti ìgbà yìí wá bẹ́ẹ̀ ni à ń kí abu amina láti òkè àdúrà kítóla jazakumullahu khairan tí wọ́n dìjọ́ kọ́ wọ́rin wá ọ̀làdùnní bèlò ní orúkọ tèmi tíjọ́jọ́ mẹ́jọ ni mò ń kí الله وبركاته ẹ jẹ́ kí a lọ darapọ̀ mọ́ àyàn tó yẹ jùmọ̀ báyìí lórí.